created with free version for non-commercial use. من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فاعلموا عباد الله أن الأموال الزكوية الخمسة المذكورة تسير ثلاثة أصناف عند إخراج الزكاة فالصنف الأول عروض التجارة وما يضم إليها والصنف الثاني الخارج من الأرض والصنف الثالث بهيمة الأنعام وأما الصنف الأول فهو عروض التجارة وما يضم إليها فتقوم كل ما تعده للبيع من أرض أو عمارة أو سيارة ونحوها وتقوم كذلك الذهب والفضة بشرط ألا تبلغ ألا تبلغ نصابا بنفسها وهذا إذا سواء, سواء أعدتها للبيع أو لم تعدها للبيع ولا تقوم غيرها من الأموال الزكوية عني الخارج من الأرض وبهيمة الأنعام إلا إذا أعدتها للبيع ولم تبلغ نصابا بنفسها وتحسب كل ما لك من الديون الحالة والتي على الملي ثم تطرح من ذلك ما عليك من الديون الحالة بشرط أن لا يكون عندك عروض أو أصول قنية لا تحتاج إليها وتؤدي منها هذه الديون ثم بعد ذلك تقسم الباقي على أربعين لقول النبي صلى الله عليه وسلم إذا كانت عندك مئة درهم وحال عليها الحول ففيها خمسة دراهم وليس عليك شيء يعني في الذهب حتى يكون عندك عشرون دينارا فإذا كانت عندك عشرون دينارا وحال عليها الحول ففيها نصف دينار رواه أبو داود وغيره وحسنه غير واحد من العلماء وأما الصنف الثاني وهو الخارج من الأرض فتقسم الحصاد في يومه على عشرة إذا كنت زرعت بالمطر ونحوه وإلا فالتقسيم يكون على عشرين لقول النبي صلى الله عليه وسلم فيما سقط السماء والعيون أو كان عثريا العشر وما سقي بالندح نصف العشر وأما الصنف الثالث وهو بهيمة الأنعام فأولها الإبل وإلى ما يجب فيها من الزكاة أشار الناذم المالكي رحمه الله أوجب زكاة في نصاب النعم بالحول والملك لحر مسلم في كل خمس من جمال جذع شاتنا إلى عشرين بعد الأربعة خمس وعشرون مخاد واللبون لستة مع ثلاثين تكون في الأربعين بعد ست حقة إحدى وستون عليها جذع سبعون مع ست لبونتان إحدى وتسعون فحقتان للتسع والعشرين بعد المئة وبعدها غير فروض التزكية لبونة لكل أربعين وحقة تعطى على خمسين سن المخاد سنة فادرجي عاما فعاما والرموز ملحج وأشار في البقر ثم ثلاثون نصاب للبقر فيها تبيع ابن عامين ذكر مسنة لكل أربعين قد بلغت ثلاثة سنين وفي الضع قال رحمه الله في الأربعين الضأن شاة تعطى إلى عشرين بعد المئة وبعدها شاتان للميتين ثم ثلاث إنمت عن ذين فأربع تعطى على أربعمائة عن كل مية فشاة تسكية بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فالقول في الشركات كالقول في الأفراد تزكي الشركات كما تزكي الأفراد إذا ملكت شيئا من الأموال الزكوية والمستحقون للزكاة ثمانية كما قال الله تعالى إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وبن السبيل فريدة من الله والله عليم حكيم أدوك بفهم الله وبا أترى إكيغي فانبي ومحمد صلى الله عليه وسلم أتي أمارا ليري أتي بقبا وانتي أبا تتلي أجونا ما وانتي تدي أجوك بين القيامة ní ìtẹ̀síwájú nǹkan tí a ń bá bọ̀ ní ìjẹjọ nípa alámẹ̀rí zaka ètò sí pé orígun pàtàkì ní nínú islam tí èèyàn bá ní tí zaka wọ̀ tí májẹ̀mú sì pé tí ọba yọ ìyọ́ náà ọba ní fi ń ṣe ní ayé àti ọjọ́ gbèǹde àlùkìyàmà ìyẹn lọ́fọ̀ọ́ tó fi já sí pé ọ̀ràn yẹn ní fún ẹnìkọ̀ọ̀kan bí a ṣe máa òwò tá à ń se bí a ṣe ma ti a ká ma báwo ni a ṣe yọ zakaye ati salaye sàlàyé àwọn nǹkan tí zaka wọ̀ ní ati àti àwọn mẹ́jẹ̀mú tọrọ ma a sọ pé márùn ni tí zaka wọ̀ ṣùgbọ́n tí a bá fẹ́ <clears throat> tí a bá fẹ́ yọ zaka nǹkan márùn-ún yẹ di meta i nínú nǹkan mẹ́ta yẹ ó ní àwọn nǹkan tí à ń tà àti nǹkan tá a tún sí mọ̀ nǹkan tá ń tà nígbà tí a bá fẹ́ yọ zaka ẹlẹ́ẹ̀kejì ó ní ti ń jáde tá ń gbìn ẹlẹ́ẹ̀kẹta pẹ̀lú májẹ̀mú tí a ti sọ lọ ẹlẹ́ẹ̀kẹta ó ní àwọn nǹkan tá à ń sìn ràkùnmí màálù àti ewúrẹ́ tí ò ní adìẹ àbí tòlótòló àti àwọn nǹkan míì nínú tí a bá ní ká bẹ̀rẹ̀ nípa èyí tí ó jẹ́ ìran àkọ́kọ́ ìyẹn nìkan tí à ń tà nígbà tí èyí bá fẹ́ yọ zàká tí ó jẹ́ ọ̀ràn yẹn lé lórí nítorí fi dájú ní pé kéèyàn mú ọjọ́ kan nínú ọdún lápèjúwe tí n bá mú inú àwẹ̀ pé ló ń máa yọ zaka àwọn kí ni yóò ṣe ni pé yóò wo gbogbo nǹkan tí ń tà pátá gbogbo nǹkan tí ń tà àbí tó fẹ́ tà yálà ìtọ́wà ń bàdàn ni o ìtọ́wà ní kútọ́nu ni o gbogbo ibi tó rí kọ́ wà màá mú àwọn àpèjúwe wá tí ó fi clear dáadáa lápèjúwe ẹni tó fẹ́ yọ zaka ní tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ní pé kí nìkan ti ń tà àbí tó fẹ́ tà tọ́ba sẹ́ pé ó fẹ́ talẹ̀ lápèjúwe ilẹ̀ yẹ ibi tọ́ wà èló ni ilẹ̀ ń tó nísìn kì í ṣe iye tọ́ rà èló ni ilẹ̀ tó fẹ́ tà èló ló tó gbogbo bí ilẹ̀ rẹ̀ bá wà tó fẹ́ tà iná ni ó sì kí ni ó sì ilẹ̀ tí ẹ gángan ni ò kì í ṣe agent tó ṣe pé wọ́n wá mákẹ́tì fún ilẹ̀ o ẹni tó ní ilẹ̀ gángan yóò wò yí pé àwọn alẹ̀ mélòó ni ló ń fẹ́ tà nílùú ìbàdàn mélòó lè tọ́wà lẹ́kọ̀ọ́ mélòó lè tọ́wà níbi báyìí yóò kọ́ ọ lẹ̀ bọ́yá ten million ní àbí jù bẹ́ẹ̀ lọ ní yọkọ̀ gbogbo ẹ̀ lẹ̀ bọ́yá ó ní ilé títí ń ṣe block gbogbo block tó wà lẹ̀ nígbà tí sọ pé principle ni pé ìtọ́ba ti fẹ́ tà ní àṣẹ pé machine ti fi yọ block kò ní kò ní sí kò ní sí nínú ìṣirò torí pé kò fẹ́ ta machine tébù ti fi ń jókòó mọ́tò ti fi ń kó block lọ fáwọn èèyàn kò ní sí. Si àwọn nǹkan tí ó sì lásán ó ní kí ni nǹkan tí ń tà nínú ṣọ́ọ̀pù ẹ̀ block yóò sì yanrìn tó wà ńlẹ̀ torí pé yanrìn òun náà padà di block ni àìtí ìdí block rẹ̀ kò ní sọ pé kò ní sí yóò sì yanrìn yóò sì cement gbogbo àwọn nǹkan tí ó ti di block tó tà yẹ níye tó tà àti èyí tó sọ di block gbogbo ẹ̀ ni ó sì. Si yóò tún kọ ìyẹn náà lẹ̀ pẹ̀lú tilẹ̀ tí ó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ó tún ní ibi tí ó ti ń sin tòlótòló lápèjúwe gbogbo adìẹ àbí tòlótòló tó wà pẹ̀lú rẹ̀ kọ ikọ̀ kan èlò lọ́fẹ́ tà so yọ kọ́ ọ lẹ̀ ṣùgbọ́n kò ní sí oúnjẹ tó rà á lẹ̀ tó fẹ́ fún wa torí pé oúnjẹ tó rà á lẹ̀ kì í ṣe pọ́ tà ọ fi máa fún àwọn nǹkan tí ń sìn ni so gbogbo ẹ̀ pátá òun náà ni yọ kọ́lẹ̀ ó tún ní ṣọ́ọ̀fù aṣọ gbogbo aṣọ èyí tọ́já sí pé ọfẹ́ tà náà iye tó fẹ́ yọ kọ́lẹ̀ so gbogbo àwọn okòwò tó ní pátá ènìyàn kọ ṣùgbọ́n pẹ̀lú tá a ti sọ yìí pé èyí téèyàn lẹ́mí àti tà tó ṣe pé èyàn kàn fi rẹ́ǹtì ni èyàn ò ní sí ẹ̀ mọ́sàkà bíi kò ní hòtẹ́ẹ̀lì kò ní sí odidi pé èlò ni hòtẹ́ẹ̀lì tó so àbí kò ní school so kò ní sí èyí ló ní school kò ní sí yẹ àwọn nǹkan iná ló jẹ́ máa tẹnu mọ́ pé principle tó wà fún zaka ni pé á wo kí ni nǹkan tí a fẹ́ tà ọjọ́ mẹ́wàá ni o ọjọ́ ogún ni o a ní dín kankan kù níbẹ̀ nígbà tá a bá wá sí eléyìí láwàá ṣẹ̀ṣẹ̀ lọ síbi àwọn nǹkan tí a tọ̀ dàpọ̀ mọ́ nǹkan tá ń tà àwọn kan tá a dàpọ̀ mọ́ nǹkan tí a ń tà ó pin sí méjì àkọ́kọ́ oní gold àti silver pẹ̀lú májèmú kó ṣe pé sẹ́yìn pé góòdì gan fún rẹ̀ àti sílfà lára nǹkan tó ṣe pé zakawọ̀ ni tí kọ̀wá ti wọ eighty five grams yálà afẹ́ta ni o afẹ́ta ni o a lọ sí ọjà yìí pé iye góòdì tí mo ní tí ọ̀wọ́ eighty five grams yìí àbí sílfà tí mo ní tí ọ̀wọ́ five hundred and ninety five grams èlò ni wọ́n lè rà lọ́jà so a tún sí ìyẹn náà pẹ̀lú ìta àti kọ́lẹ̀ tẹ́lẹ̀ ní owó ṣùgbọ́n tó bá ṣe pé ó ti wọ eighty five grams pẹ̀lú wípò gangan fún rẹ̀ zakapilẹ̀ wọ́n gan so àní sí so pẹ̀lú wípé lára nǹkan tí zaka wọ̀ ní ta ti ṣàlàyé lọ ṣùgbọ́n tí ọba ti wọ eighty five grams àti pé a sì yálà afẹ́ ta o àfẹ́ ta níbàámu sí nǹkan tí a ti sọ lọ. nǹkan ẹlẹ́ẹ̀kejì táàtún sí ma ó ní àwọn nǹkan tá a sọ lọ wípé zaka wọ̀ ṣùgbọ́n tọ́ba ṣe yí pé à ń ta nǹkan yẹ lápèjúwe lára ń ta sọlá pé zakawọ̀ ni màálù wa lára ẹ̀ ní ràkúnmí lára ẹ̀ ní ẹran ewúrẹ́ àìsọ yí pé ẹran ewúrẹ́ zakawọ̀ létí ìwọ àfikún pé fọ́tì àbí kọjá sí pé ọ ń dà wọ́n lórí kókó tọ́já sí pé wọ́n ń jẹ kókó ni kì í ṣe yí pé ọ ń pa kókó fún wa tọ́ba ṣe yí pé ẹran rè ò pé fọ́tì ṣùgbọ́n tó lẹ́mìí àti tàwọn náà ó ti wọnú òróòdò tìjára yẹn ni pé ó ti wọ ara nǹkan tí ó sì mọ nǹkan tí ó fẹ́ tà torí pé zaka wọ̀ ń tòótọ́ ṣùgbọ́n pa pé kò ti péye tí zaka wọ̀ yẹ àti pé yóò sì pọ̀ mọ́ kí ni àwọn nǹkan tí ó fẹ́ tà ṣùgbọ́n tó bá ṣe pé kọ̀ lẹ́mìí àti tà bọ́yá ti ń sin ẹran nísìnyí láti máa fi dáko bọ́yá irú àwọn tí máa ní màálù láti lè máa fi dáko kì í ṣe pé ọ fẹ́ tà tí ó sì pé fọ́tì so irú yẹ kò ní sí ma èyí tí ọjà sí pé kò pé fọ́ọ̀tì ṣùgbọ́n tọ́lẹ́mí àti ta bí àwọn tí máa ń ta màálù ẹni tí ń ta màálù tọ́já sí pé òní fún lóúnjẹ jẹ so yóò sì mọ ara nǹkan tí ń tà náà nígbà tó bá sí eléyìí ó di nǹkan mẹ́ta tí mo ti sọ báyẹn nǹkan ẹlẹ́ẹ̀kẹrin ó ní àwọn gbèsè rẹ̀ tó wà ń ta gbèsè tọ́wọ́ àǹtà tó ṣe yí pé àsìkò rẹ̀ ti tó nígbà tí ọfẹ yọ zaka yẹ tó ṣe pé tọ́ba lọ sódò ẹni yẹ láti gba gbèsè rẹ̀ kí sẹ́ni tí ó máa sọ fònídòní fọ̀ládọ́là so gbogbo àwọn gbèsè yẹn náà iye tó rí ọ jẹ́ yọ kọ́ lẹ̀ lára tí ó tún sí máa ó ní cash tó wà pẹ̀lú ẹ̀ lọ́wọ́ rẹ̀ ni o àbọ̀ wà ní báńkì ni o àbí chẹ́ẹ̀kì tí wọ́n kọ́ fún ni o gbogbo àwọn owó tó wà lọ́dọ̀ rẹ̀ nínú báńkì àbí lápò rẹ̀ so gbogbo ẹ̀ náà ni ó kọ́ lẹ̀ tí ó fi mọ̀ yí pé kí ni nǹkan tí òun fẹ́ yọ. lára rẹ̀ o ní ṣíà tọ́ra sí kọ́mpìnì kan tọ́ba ṣe pé kọ́mpìnì yẹn lè tọ́ pọ̀ jù lọ́pọ̀lọpọ̀ àwọn kọ́mpìnì lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n yọ zaka kọ́mpìnì tọ́ra ṣíà sí èlò ní ṣíà rẹ̀ níbẹ̀ yóò sì máa gbogbo àwọn nǹkan yẹ tọ́ba wá sí tán yẹ́nyẹ́ ìtọ́ba wá jẹ́ ọ wá ní nǹkan tí ó tún wá máínọ́ọ̀sì kún bẹ́ẹ̀ kí ni ọ yọ kún bẹ́ẹ̀ ní pé gbèsè wo lọ́wọ́ àlọ́rùn tiẹ̀ náà tọ́já sí pé ó ti tásìkò kọsàn nígbà tó fẹ́ yọ zakat pẹ̀lú májèmú kó ṣe pé kò ní bí ilé àbí bí mọ́tò láwọn nǹkan tí zakọ́ wọ̀ tó lè fi san gbèsè wọn tọ́ba ṣe pé ó ní bí ilé irú ẹni tó ní ilé mẹ́ta mẹ́rin so ó ti ní nǹkan míì tọ́já sí pé tí ọba mú nínú nǹkan tí sàkáwọ̀ ó lé san gbèsè rẹ̀ so kò ní yọrù gbèsè kú irú gbèsè yẹ kò ní yọkùn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ṣe pé gbèsè tásìkò kò ní nǹkan míì ju àwọn nǹkan tí sàkáwọ̀ yẹ so yọ yọkù yín tó bá wá kù òní yọ wá fi fọ́tì pẹ̀ tó bá ṣe pé a sọ pé gbogbo tó kù ọjẹ́ bíi one million lápèjúwe a ṣe pé sàkọ̀ wò wẹ̀ torí pé níbàámu sí ta sọ ní ìjẹjọ a ní pé one million four hundred and eighty nine òní zakawọ ṣùgbọ́n tábà sí pé owó rẹ̀ ti ń lọ bí two hundred eh, two million three million forty million gbogbo iye tó rí kọ́ jẹ́ yọ wá fi forty pin ìtọ́ba fún oníyọ́ jásí pé yọ sàn ní zakat so mo lérò pé ó ti clear níwọ̀nba díẹ̀ bá a ti sọ yẹ nípa yí pé zaka a níwò yí pé èlò ni náírà tó wà lọ́wọ́ mi kojú fifty thousand lọ tó o sì ní okòwò àìmọye tó o gbé kalẹ̀ nínú ṣọ́ọ̀bù tọ́ǹtà gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni zakawọ̀ so yẹ wà níbàámu sí nǹkan tí àwọn sàbí ànábì wa muhammed sallallahu alayhi wa sallam máa sọ fún àwọn tí wọ́n ń se okòwò ó sì wà níbàámu pẹ̀lú ọ̀rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam pé gbogbo téèyàn bá ní èèyàn yọ rúbò lẹ́ọ̀ṣọ́rì mbẹ́ rúbò lẹ́ọ̀ṣ ó sì déédéé ká fi fọ́ọ̀tì gbé nǹkan gbogbo nǹkan tí a sì kalẹ̀ yẹ nígbà tó bá sí tán yẹ́yẹ́ yóò wá fi fọ́ọ̀tì gbé tó bá sí pé owó rẹ̀ jẹ́ fọ́ọ̀tì mílíọ̀nù sí tó bá fi fọ́ọ̀tì gbé èlò ni ó yọ fún aláìní kì í ṣe wọ́ọ̀ mílíọ̀nù yẹ so òníyàn jẹ́ sí zakawọ̀ nínú owó rẹ̀ ṣùgbọ́n ìrìn lẹ́ẹ̀kejì tí zakawọ̀ nígbà tí a bá fẹ́ yọ ó ní n ti ń jáde lórílẹ̀ n ti ń jáde lórílẹ̀ a ti ṣàlàyé irú ìran ìwo ni zakawọ̀ ń bẹ̀ ìjọ tẹ̀yìn bá ti kéré rẹ̀ ìní yóò ti wòye pé èrè tó ń kó yìí àbí kó tó kéré rẹ̀ gan ni ó ti fojú wo pé nǹkan tó ń gbìn yìí aṣọ yìí pé one thousand two hundred múdù òní yọ̀jẹ̀ ní sọ fún nǹkan tó yẹn bá gbìn tí àbá mọ múdù àníkóso déédéé kóńgò four hundred ẹni tó ṣe pé nǹkan tó gbìn lágbàdo àbí lẹ́wà àbí ní rice àbí lélùbọ́ ìyẹlẹ́gẹ̀ẹ́ tó ṣe pé tó bá sọ di èlùbọ́ tán yóò mú jáde ń bẹ̀ four hundred congo àsìkísà kan ti wọ́wọ́ ẹ̀ so nígbà tí ọba ronú sí pé nǹkan tó ń gbìn só lè wọ four hundred congos àbí jù bẹ́ẹ̀ lọ zakati wọ́wọ́ ẹ̀ báwọn kí ni ó ṣe ni pé tọ́ba ṣe pé gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ ní nàìjíríà tó ṣe pé òjò wọn máa ń depend lé lórí kìí ṣe pé bọ́yá wọ́n ní àdọ́gbọ́n kan tí wọ́n fi ń pin ìkànjú pé òjò ti ń rọ̀ ní sẹ́mà so gbogbo èrè oko yẹ pátá yóò wá fi ten pè tọ́ba ṣe pé a ṣe pé one thousand congo ó ní yọ harvest ní inú èrè oko rẹ̀ nígbà tí ọba harvest a ṣe pé tọ́ba fi ten pin kí ni ọ jẹ yẹ so ọ ń lọ bí hundred eh, congo àbí so ó ní nǹkan tí ó fún àwọn aláìní nínú one thousand congo tí yóò rí ṣùgbọ́n àlàyé pọ̀ lérí eléyìí náà ọwọ́n tá a kẹ̀ ni pé approximately ni kìí sí pé dandan kọ́ mọ iye kóńgò kan pàtó lápèjúwe tó bá ronú wípé six hundred kóńgò lọ́yẹ kó jẹ́ ó lè sọ sí five hundred torí pé lára àgbàláàyè nínú sẹ̀ríà ni pé a wo kí ni nǹkan tó náà jẹ nínú ẹ̀ bí irú àgbàdo nísìnyí sẹ́yìn pé wọ́n yà jẹ́ ń tútù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo yẹ àwọn kẹta ń sọ yìí ètò jẹ́pin àkọ́kọ́ ìyẹn ni ó yọ fún rẹ̀ ṣùgbọ́n tó bá ṣe pé rí oko ni láwọn ìlú tó ṣe pé wọ́n ń lo sẹ̀ríà ìjọba ni ó pilẹ̀ yàn yẹn lọ sóko yẹ láti ṣiṣẹ́ òun kì í ṣe pé yàn ṣùgbọ́n nísìnyí kò sí pé bọ́yá ìjọba kan wà tí ń mójútó àlámàrí ẹ̀ṣẹ̀rí ẹ̀kan ju wípé òun kálukú ni ọmọ yìí pé ọ̀ràn yẹn òun nìkan yìí ni ó ṣàkíyèsí ẹ̀ nínú oko rẹ̀ tọ́ba ṣe pé kóńgò bíi six hundred ló lérò pé òun ó lè sọ sí five hundred kọjá sí pé ọ̀wé tó léyẹ ni ọkà fún pé ntòun àti fámìlì òun náà yóò jẹ so yóò wá fi ten dín èyí tí ọba kù ìyẹn ní nǹkan tí ó yọ fún àwọn tí ó lẹ́tọ̀ọ́ sí zaka tọ́já sí pé lára àwọn aláìní náà jẹ́ ìkànnì ara wọn iye tó bá ṣe pójò ló depend lé lórí ṣùgbọ́n tó bá ṣe pé lù tí ó ṣe pé wọ́n ti depend lé rí òjò tó yẹ pé wọ́n kàn ó ní ọ lọ fa omi àbí yọ gbẹ́kànga yọ ọ̀sẹ̀ máa fomi wẹ́ẹ̀tì irú yẹ twenty ni ó fi pín ntí ọba harvest ìyẹn ni pé ntí ọba jẹ́ èrè oko yẹ twenty dípò ten twenty lòun ó fi pín ntí ọba fún nìkan tí ó fún àwọn aláìní ìyẹn nípa èyí tọ́já sí pé nǹkan tá à ń gbè ṣùgbọ́n ní ẹran àlàyé yẹn pọ̀ tó sì pé odidi kútùbà kan ni òun náà ni mo sọ lọ nínú eh, pọ́ẹ̀mù tí mo kà láìpẹ́ yìí ṣùgbọ́n pẹ̀lú pé ràkúnmí kọ̀kọ́ mà lọ́dọ̀ tí wọ́n bí máa filẹ̀ torí pò ní yọ gba táìmù púpọ̀ jù èyí tí màá mú ni màá lù ẹni tí ń sin màá lù tí màá lù rẹ̀ ọba ti pé táàtì ìzàkó ti wọ̀ ṣùgbọ́n ẹjọ́ tí màá lù rẹ̀ bá ti pé táàtì báyìí ìní ìzàká wọ̀ nígbà tí ó pé táàtì yẹ yọ wàá wo ọdún kan torí pé a sọ pé ọdún kan ó yípo bá nínú kátà ti sọ ní ìjẹjọ́ yọ wá wo ọdún kan yìí pé ṣé tààtì tó níyẹn só sì maintain rẹ̀ só ti dínkù àbó sì lé tọ́ba ṣe pé lẹ́yìn ọdún kan tààtì yẹn lọ́wọ́ àbó ti lé àṣẹ pé ó ti di ọ̀ràn yẹn kọ́ yọ màálù ọlọ́dún kan yẹn là ń pè ní tẹ̀bẹ̀ màálù ọlọ́dún kan ni ó yọ fún àwọn aláìní tọ́ba di ọdún mi yóò tún wò bẹ́ẹ̀ tọ́wọ́ ṣe pé kò ju thirty rẹ̀ náà lọ àbí kò kọjá thirty nine màálù ọlọ́dún kan náà ni ó yọ ọlọ́dún míì tọ́tẹ̀lé ṣùgbọ́n tọ́wọ́ ti lé di forty yọ yọ màálù ọlọ́dún méjì. so bí ó ṣe wá máa wò ó ní ọdọọdún nìyẹn pé màálù mélòó lọ wà ní ọ̀dọ̀ ọ̀hún tọ́wọ́ ṣe pé eighty ni tọ́wọ́ ṣe pé hundred ni èyí tí yọ máa jẹ́ principle fún ni pé ìgbà tọ́wọ́ ti ń pé thirty nínú gbogbo thirty màálù yọ máa yọ ọlọ́dún kan nínú gbogbo fọ́tì màálù yọ máa yọ ọlọ́dún méjì tó súnmọ́ yìí pé ẹni tó ní màálù sixty yọ yọ ọlọ́dún kan méjì ẹni tó ní màálù ninety yọ yọ ọlọ́dún kan mẹ́ta ní gbogbo ìgbà tí bá ti ń wo màálù rẹ̀ tọ́ba ṣe pé eighty ni àti pé yọ yọ ọlọ́dún méjì méjì so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn fún màálù ṣùgbọ́n fún ẹni tí ń sin ewúrẹ́ a sì ti sọ yìí pé pẹ̀lú mọ́jẹ̀mú kó ṣe yìí pé kì í ṣe pé ń dà wọ́n tọ́ba ṣe pé ń dà wọ́n gẹ́bí ètò common lọ́dọ̀ wọn bẹ̀rẹ̀ pé a lọ da màálù jẹ kókó ni so ìyẹn ní ń tàn so ṣùgbọ́n tọ́ba ṣe pé òun ní ránjẹ́ fún wọn ọ wà ní orílẹ̀-èdè wa bẹ́ẹ̀ náà tó ṣe pé òun ní ránjẹ́ fún wọn zaka ò ní ìwọ̀ báyẹn ṣùgbọ́n a ti sọ pé zaka ọ̀wọ́ báyẹn kò túmọ̀ sí pé zaka lè má lọ́nà mi ọ̀nà wo ni zaka tún fi wọ̀ ni pé tọ́ba ṣe pọ́nlẹ́mí àti ta tọ́ba ti lẹ́mí àti ta ó ti wọnú nǹkan àkọ́kọ́ tí mo sọ yí pé gbogbo téèyàn fẹ́ tà pátá nílé ni o nílẹ̀ ni o ní màálù ni o so yóò sì ṣùgbọ́n tọ́ba sọ yí pé ọ ń lọ fi jẹ kókó ni zakabilẹ̀ ti wo náà tẹ́lẹ̀ fún rẹ̀ ọ̀fẹ́ takọ́fẹ́ ta o ìbámu sí ìta sọlọ́yẹ o náà ni yóò fi yọ ṣùgbọ́n léwúrẹ́ bíi mìsòro àbí àgbò tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ń sìn ní àwùjọ wa lónìí náà so irú yẹn ewúrẹ́ ò ní zaka ò ní tí ìwọ títí tí ó fi pé forty tẹ̀ so lára ọ̀rùn tí sẹ̀rí àṣẹ nìyẹn nígbà ọba tó pé forty ó ní zaka tó wọ̀ tọ́ba tí a di forty ọdún kó tún á yí kó bá tí ọba dín ní forty rẹ̀ tó lé àbí tó jẹ́ forty rẹ̀ náà a sì pé ewúrẹ́ ènìyàn yọ ọwọ́ àdìpẹ́ lérí tọ́ba fẹ́ yọ tọ́ba sì pé mìsòrò lọ́fẹ́ yọ tí èsì àgbò tí èsì àwọn ẹran tí máa tètè wù ú yóò yọ misoro, ewúro ọlọ́dún kan bí ewúrẹ́ ìbílẹ̀ àbí mìsòrò tó yẹ pé ó lè lo àyèmọ́yé ọdún ṣùgbọ́n gbóǹkan náà ni ó wà ìgbà tó bá sọ pé irú etí àwọn haúsá máa ń sìn táwa náà ń sìn tó máa ń tó títí tí máa ń tó yẹ àti pé olóṣù mẹ́fà ni ó yọ ìyẹn tó bá di fọ́tì tó bá yóò tún á wò lọ́dún míì náà ṣé ó ti lé sí àbí kò lé sí ẹyọ kan yẹn náà ni ọmọ ẹyọ lọ́dọọdún títí tí ó fi pé one twenty tó bá ti lè di one twenty one twenty one ó ti di wípé yọ yọ ìwúrẹ́ méjì bẹ́ẹ̀ ni ó tún ṣe máa yọ tí ó fi di three hundred tó bá ti lé ní three hundred so yọ yọ ìwúrẹ́ mẹ́ta ìtí ọ̀wọ́ a jẹ́ píncípù tẹ̀ ní pé nínú gbogbo hundred tó ní ẹ̀wọ̀ ìrọ̀rùn bó ti tó nínú gbogbo hundred tó ní ewúrẹ́ kan ní ọmọ yọ hundred tọ́wọ́n pé tọ́ba ní one thousand yọ̀ọ̀yọ̀ ewúrẹ́ mẹ́wàá so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iyẹ nípa báwo ni a ṣe yọ zaka ní sókè ṣùgbọ́n lára béèrè tí máa ń wà ní pé a lè jọ ní ìkẹyẹ pàtàkì jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn cooperative nísìnyí islamic cooperative tí wọ́n máa ṣe business tí wọ́n lówó lọ báwo ni zaka tiwọn zaka wọn náà yàtọ̀ sí ti individual tá a sọ yẹn ó dìpẹ́ǹ lérí nǹkan tí wọ́n bá ní nínú nǹkan tí zakawọ̀ ṣùgbọ́n ètò common lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ cooperative ó ní pé wọ́n máa ń ṣòwò ni a ṣe pé bá a ṣe ṣe pé a sì ti individual ayé làwọn ní ó sì ní sí pé bí ẹnìkan fẹ́ yọ zakat so tí wọ́n bá sí tówó wọn bá ti kọjá nǹkan tá a ní zakawọ̀ wọ́n sì ní wọ́n yọ níyọ pé ẹnìkan yọ zakat náà ni. Yo, so ìyẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lọ́tọ́ sí pé ìní ó fi rọrùn ju pé káwo yí pé èló ni lágbájá ní nínú cooperative èló ni tàmàdó ní so ìtawò ní pé àyàfi tọ́ba sí pé kẹfìrí wà nù wọn èyí tọ́ba já sí pé kẹfìrí wà nínú cooperative rẹ̀ wọn ò ní yọ zakate wọn yọ owó tiẹ̀ sọ́tọ̀ torí pé zake sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n gbogbo mùsùlùmí ibẹ̀ nígbà bá sí gbogbo nǹkan tá a wí ọwọ́ táwọn ọkàn tó sá kéèsì ni wípé ọ̀pọ̀lọpọ̀ cooperative àbí àkójọpọ̀ ni a máa ń ní intanpe ní reserve so owó tí wọ́n filẹ̀ tí wọ́n ò ní pín èrè ẹ̀ so èrè tí wọ́n ò pín lọ́dún yìí tí wọ́n kàn filẹ̀ yìí pé bóyá nǹkan lè ṣẹlẹ̀ pé gẹ́bí tó common nínú gbogbo nǹkan tí jẹ́ company pátá àbí àkójọ wọn èé pín èrè tán wọn ò ní reserve kan fún oníranran èròǹgbà so àwọn nǹkan tí wọ́n níyẹ ní reserve owó wọn náà ni wọ́n ó sí nígbà wọn bá fẹ́ yọ nígbà wọn bá fẹ́ yọ zaka so àánú ó tún wá yọ gbèsè tiwọn náà bá a ṣe wíhun bá a ṣe pé tọ́ba sí pé nìkan ló fẹ́ yọ zaka bí ẹni tọ́já sí pé ẹnìkan náà ó sì yọ gbèsè tiẹ̀ náà tọ́wà lọ́rùn rẹ̀ gbèsè tó ṣe pé ó ti tásìkò kí wọ́n san tí wọn ò sì láwọn nǹkan míì tí wọn fi lè san ju owó tí zakawọ̀ yẹ lọ so àná yọ gbèsè tiwọn náà gẹ́gẹ́ bó ṣe jẹ́ sí pé gbèsè tó wà lọ́rùn wọn tó ti tásìkò kí wọ́n san so wọ́n yọ ṣùgbọ́n gbèsè téèyàn ń retí tí ń ṣeyè méjì yẹn máa ń kọ́mọ̀ lọ́dọ̀ àwọn olówó àwọn gbèsè kan wà téèyàn máa yí pé bọ́yọ́ sí ọba tọ́lọ́ fẹ́ èèyàn lè rí gbà torí pé bọ́yẹ́ ń tọ́ wá lọ́wọ́ èèyàn aláya àsán so irú àwọn gbèsè yẹ èyàn ò ní sí mọ́sàkà company náà ò ní àbí cooperative náà ò ní sí kíni o kò ní sí mọ́sàkà rẹ̀ lára àwọn gbèsè téèyàn ò ní sí mọ́sàkà ni pension torí pé owó èèyàn ní tòótọ́ ṣùgbọ́n kí èyí ti dọ̀wọ́ èèyàn báyìí torí pé lára béèrè tí àwọn èèyàn máa ń béèrè náà ni so gbogbo àwọn owó èèyàn tó wà ń ta tó yẹ pé iyèméjì wà ń pa yí pé ṣé ń tá a rí àbí ń tá a rí ni so lára àrùn tó wà nínú sẹ̀rẹ̀ islam ni pé èèyàn ò ní sí máa. Zakarara. rárá lára iṣu míì èyí tọ́já sí pé àwọn èèyàn máa ń béèrè ni pé èèyàn lè fẹ́ yọ zaka nísìn ó ti sí gbogbo nǹkan tá a ní kó sí yìí ó sì ti mọ iye tí ó yọ fún aláìní ọ wá wèé pé ẹnìkan wà tó jẹ́ òní gbèsè tí ò tí bọ́yá iye zaka tí ó yọ ọ jẹ́ hundred thousand ẹnìkan sì wà àbí bí èèyàn méjì ọjẹ́ ní gbèsè hundred thousand yóò fẹ́ ká kọ́ àwọn ẹni yẹn pé zaka mi àbí gbèsè tó jẹ mí máa mú mo ti fi mo ti sọ mo ti yọ zaka báwọn so iye èyí si àlámàrí ọlọ́run bàbá yẹ so zaka ọyọ lọ́tọ̀ ni o ò ní fi gbèsè rẹ míì tó wà lọ́rùn èèyàn ṣe zaka torí pé ahọ́n nìyẹn o sì tún ti já sí pé o ti ṣàǹfààní àbí o ti wọ́nà ẹ̀kọ́rọ́ láti lè gbé zaka sọnù. So, so ẹni tí ọ jẹ́ ń gbèsè ọmọ bó sì gba gbèsè lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n zaka tọlọ́n tọlọ́n ni kò pé ó sì kíni o ọyọ. iṣu mi ta gbọ́dọ̀ tó ṣàkíyèsí ni pé èyí mú zaka jẹ kódà kéèyàn ó kú ẹni tó kú kí wọ́n tó pin ogún rẹ̀ gbèsè tọ́nà ọba nìyẹn tí wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pé ṣé ọmọ yọ zaka àbí èyọ zaka tó ṣe pé kéèyọ zaka owó rẹ̀ ò tí ì di owó àwọn tí yóò jogún ẹ̀ torí pé gbèsè ti wà ń bẹ̀ gbogbo àwọn zakati ọ̀yọ́ pátá ni wọ́n yọkú mbẹ̀ ìkan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀ńtọ́ wà láyé bóyá àkọ́kọ́ tó ṣẹ̀ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ń pa zakani àbí ó tiẹ̀ ti gbọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n kọ̀ lákàkún rẹ̀ ó wá fẹ́ túbá lára túbá rẹ̀ ni pé yóò ronú ìgbàwo ní ohun tí ní ti zakawọ̀ yóò wá yọ yálà ọdún mẹ́ta sẹ́yìn ni àbọ̀dún mẹ́rin sẹ́yìn ni àbọ̀dún márùn-ún sẹ́yìn ni so dípò lápèjúwe bọ́yá ó ní ten million lọ́wọ́ tọ́ba ṣe pé ọdún mẹ́ta ni o ti yọ zaka sẹ́yìn yọ tamsẹ̀ pẹ̀lú three yọ máa di thirty million tí ó fi forty pín so ìyẹn ni ojúpànà bí ó ṣe yọ àwọn ojúpànà míì wà ṣùgbọ́n ojúpànà yẹn ni nǹkan tí ó sì rọrùn jù tó ṣe ṣàlàyé ní sókí nísìnyí báyìí níta fẹ́ ni pé zaka àlámẹ̀rí tọ́lọ̀ ni téèyàn mú jẹ pé à mi ò mi ò sì wá mọ̀ yìí pé béèyàn sì máa yọ zakanu o pé gbogbo àwọn kẹtẹ́yìn ó sì ní lẹ́yìn ìgbà téèyàn bá ti mọ ìgbà náà ni ó ṣe torí pé èèyàn lọ sí àtẹ̀wọ̀ tí ò béèrè so ìgbà náà ọ yàtọ̀ sí bọ́yá tó ṣe gba islam tó lè má mà nípa àdájọ́ ẹ̀sìn ṣùgbọ́n ẹni tí wọ́n bí sínú islam àbí tó ti ń ṣe islam bọ̀ tí ọ̀ wá rí onímọ̀ kan béèrè lọ́wọ́ rẹ pé à ní mò ń nífìlì pé ọ̀yẹ́ kí sàkó ti wọnú owó mi yálà ní èyí ti ràkúnmí ni àbí ti irúgbìn ni kódà tí má ti irúgbìn torí pé ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ní èyí lákàkún àwọn kan àfẹ́sìn tí wọ́n kó lọ sọ́jà nù kò sí ní tó fẹ́ kàn wọ́n pa yí pé èwo ló jẹ́ ẹ̀tọ́ ọ̀tọ̀ náà ọba níbẹ̀ tí wọ́n gbọ́dọ̀ pé so gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni a gbọ́dọ̀ ṣàkíyèsí nígbà tí ìbá fẹ́ yọ zaka rẹ̀ ọ̀nà ọba ti ṣàlàyé àwọn tí ó pin torí pé ṣàkíyèsí gẹ́tí èèyàn kàn gbé fún yẹn just anyhow mo sọ fún mo sọ wípé àwọn kankan wà tó ṣe pé ìjọba tọ́já sí pé ọlákàkún ẹ̀sìn ni ó gbà á lọ́wọ́ àwọn tó ní ó ní àwọn tó ní fà ìyẹ nípa àwọn níbàámu sí ètò àti sàlàyé lọ àbí ẹni tọ́já sí wípé ó ń se nǹkan ọ̀sìn tìràkùnmí àbí màálù bákan náà ẹni tọ́já sí pé ó ń gbin irúgbìn ìjọba ni ó yan èèyàn wá tí ọjà sí pé yọ káàkiri gbogbo orú ọ̀dọ̀ àwọn èèyàn yẹ tí ọ gbà lọ́dọ̀ wọn ti pa ṣùgbọ́n ta ni ọ lọ sọ́dọ̀ ẹnìkan nísìn kò sí bí kò sí pé òǹkálukú òní ọ bẹ̀rù ọlọ́run lọ́dọ̀ ààrẹ so ìyẹn nípa ti àlámẹ̀rí ìjọba nígbò sí pé ìjọba ni ìjọba ò ti yan kọmitì tọ́mọ̀ nípa ṣẹ̀rí àbí wọn ò sì pin ṣùgbọ́n pa yí pé kò sí ìjọba tó lákàkún ilé yẹ kò sì tún àwọn owó míì sì tún wà tó ṣe pé fúnra wa láyọ̀ kì í ṣèjọba bíi owó ìtọ́jẹ́ ti business yàtọ̀ sí ìtọ́jẹ́ ti company tó yẹ pé ìjọba máa bò ní owó iye tó lè wà lọ́wọ́ wọn tí wọ́n lọ béèrè so ẹni tó yẹ pé business ti ẹ̀ pamọ́ gbogbo orú àwọn yẹ so alámẹ̀rí zaka ọrùn wọn lọ́wọ́ bí wọ́n bá ṣe bẹ̀rù ọlọ́wọ́ bá sí ni wọ́n sì yọ téèyàn bá fẹ́ yọ ní téèyàn èèyàn mẹ́jọ ni ọlọ́run bá wọ subahana wa ta'ala ka, wípé ọlẹ́tọ̀ àti gbazaka èyí tó hàn jù nínú rẹ̀ tí ọ̀pá máa lẹ́nu tó ṣe pé ìwọ náà mọ̀ yìí pé ẹni yóò rí jẹ ọmọ tààràgó tipátipá ní fi ń bọ́ fámìlì rẹ̀ so ńlá gbé fún tí a bá sì gbé fún irú ẹni bẹ́ẹ̀ a lè gbé fáwọn tó ṣe pé wọ́n gbà nínú kọmitì kọ̀ọ̀kan wípé àwọn fẹ́ máa gba sàkà káwọn máa gbé fún ẹni tọ́lẹ̀tọ̀ tá a bá ti trust kọmitì yẹ tá rí i pé kọmitì tọ́mọ̀ nípa sẹ̀ríà tọ́mọ̀ nípa zaka tí èsì ṣe kọmitì tí ó dá sápò rẹ̀ àbí tí ò ní gbé fáwọn tó yẹ kó gbé fún tá a bá ti trust irú àwọn kọmitì bẹ̀ ká gbé fún wọn torí pé ó tún súnmọ́ káwọn ó tún mọ àwọn aláìní míì pàtàkì jùlọ níbi tí bùkátà bá pọ̀ sí jù ká gbé zaka lọ síbẹ̀ nǹkan tó lẹ̀tọ́ ni bọ́yá bíi kírí ọ̀sẹ̀ nbí kan àbí ibi àwọn tó ṣe pé rẹfújì wà tí ogun bá wọn jà ẹ rí i pé bùkátà wọn yẹn pọ̀ kí individual sọ pé àwọn máa gbé nǹkan lọ síbẹ̀ ó lè fẹ́ nira ṣùgbọ́n tá a bá gbé fún kọ́mítì àwọn ọmọ bí yóò ṣe dé ọ̀dọ̀ wọn kí ọlọ́run bá kí ó sànù ẹnì kọ̀ọ̀kan wa aláwọ̀mọ̀ àìsílẹ̀ islam wọn mùsùlùmí wọn àdìlẹ̀ ṣírkì wọn mùsùlùmí wọn dẹ́mìíràn àdá àkà àdá àdín. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تؤون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعل الوارث منا واجعل ثارا على من ظلمنا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم أصلح لنا اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر قوم إلى صلاتكم يرحمكم created with free version for non-commercial use.